وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين وإذ قالت الملائكة يا مريم الله اصطفاك وطهاك واصطفاك على نساء العالمين يا مريم قلتي لربك واسجدي واركعي ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفر مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة من اسمه المسيح يبشرك بكلمة من اسمه المسيح عيسى بن مريم وزينا وزينا في الدنيا والآخرة ومن المقربين. الله أبدا وإذ قالت الملائكة يا مريم àjùlọ èyí tí ń bẹ fún Mariam àlàlẹ fáà ìhásùn ìhà tó ní lórí àwọn obìnrin tí wọ́n ń bẹ ní àkókò rẹ̀ èyí ni ìró látọ̀dọ̀ ọlọ́run ọba pẹ̀lú tí mọ̀lá ìka tó fi ń bá mọ́ríàmù sọ̀rọ̀ àléhà sàlám nípa àṣẹ ọlọ́run wípé ọlọ́run ọba gẹ́gẹ́ alára kọ́dí sọ̀fà á ó ti sàmọ́rí àbùlẹ́sà kọ́dà sàlẹ́sà fún pípọ̀ ìjọsìn rẹ̀ kọ́dà sàlẹ́sà fún ìráyésà rẹ̀ kọ́dà sàlẹ́sà fún gíga rẹ̀ àti mímọ́ rẹ̀ kúrò níbi ìdọ̀tí. àti ròyìnròyìn ọwọ́ àtúntà kàlẹ́sà lé ẹ̀ẹ́kejì ó ti rẹ̀ gbígbọ́ngbọ́ rẹ̀ lórí gbogbo obìnrin tí bẹ lásìkò rẹ̀ lọ́lọ́wọ́ bá ti wá fẹ́ fún àyè kọ́ láti mọ̀ láyé àwọn màláíkà ni wọ́n ti ń sọ ní ìmúdèsí gbọ́ mọ̀ríyámù látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wọn wípé dájú ọlọ́run fi sọ fáàkì ọ̀sà ọ̀lẹ́sà wọ́tọ́ àárọ̀kì ọ̀fọ̀ ẹ̀mọ́ wọn sọ fáàkì alánisa ilé àlàmì ọwọ́ àdá ọ̀sà lẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí ń bẹ ní àgbáyé lásìkò yẹn. òun lọ́fà Hisham bọ́n Urwa látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n ní wọ́n gbọ́ òjijì ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam tí ń sọ báyìí pé. àti ìjà ọ̀sán fún wa lẹ́sà jẹ́ ìjà. ànábi sallallahu alaihi wasallam sọ wípé obìnrin tó fi lóore òun náà ní Maryam ọmọ Imran obìnrin tó tún fi lóore òun náà ní Khadijatu ọmọ Khuwaylid ẹgbẹ́ àwọn àti ìsìnkúrú jẹ́rìí fún wa aláfọ̀dà àbí musa aláṣàárí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àbísọ́lá sọ wípé wọ́n ní àwọn tó pọ̀ ló pé nínú àwọn ọkùnrin ọkùnrin sábà máa ń pé lọ́pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ wọ́n pé nínú àwọn ọkùnrin. ṣùgbọ́n tá a bá rí ká lọ wo obìnrin àwọn tó pé bí ọ̀pọ̀ o àwọn tó pé bíi mọ́ríyàmù ọmọ ìmọ̀rọ́lẹ̀ ẹni tó tún pé òun ni áásíà táwọn máa ń pè nípa ìkùpè ẹlòmíì lọ sọ pé káṣíyà káṣíyà yẹn àwọn sọ pé ń páyà nìyẹn bó ló ti mọ̀ pé ń ọlọ́run ẹlòmíì lè sọ pé kọ́ṣíyà ìgbé kọbí lọ ọlọ́run ẹni tó tún pé ní áṣíyà tọ́jú ìyàwó fìràwọ̀ sọ̀rọ̀ àlìjẹ́rẹ́ wọ́n ti pa hadith yìí lọ́jọ́ àyàfi Abu Dawud nìkan gbọ́dọ̀ sí ìmọ̀ Bukhari rahimahullah àwọn tó yẹ pé káwọn làbí náà rìn dáàlù kẹsì o. kọ́ ẹ bá fẹ́ wọ ọkùnrin àwọn tó pé pọ̀ nù ọkùnrin. ṣùgbọ́n tó obìnrin o kò sẹ́ni ó pé pé àyàfi áfíà ìyàwó fìràwọ̀ àtúnṣe mọ́ríyàwó àwọn ìwòrán rẹ̀ ṣùgbọ́n tá a bá ní ká wá lọ wọ láti fẹ́ fún àyíṣà ìyá ìyàwó àlẹ́bí sallallahu alaihi wa sallam lórí gbogbo àwọn obìnrin yòókù wọ́n dàbí ọ láti jẹ́ fún Paris Paris a máa ń sọ fún ayé tó ń jẹ tó lọ́lá tó tó tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lọ́bàá rẹ̀ wọ́n bọ̀ ẹ̀rẹ̀ tí gbogbo ìlú wa wà lára ẹ̀ ọwọ́ agbó fúláwà yóò fi rò ẹni oúnjẹ yìí ló gbádùn jù lọ́dọ̀ ọlọ́wọ́ ló sì lọ́lá jù lọ́lá pọ̀lẹ́ jù bọ́lá àìsà ti wá rí lórí gbogbo obìnrin nìyẹn wọ́n lè atọ́pa àwọn ọ̀dẹ̀ sí hadith yìí wá àtàwọn gbólóhùn rẹ̀ nínú sàáyìn sọ ọmọ mọ́ríà wọ́n lè dábàá lọ́wọ́ síra àlùbídà ọ̀sẹ̀ háyà àti sọ nípa rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run wa tó fẹ́ gbúrò wá nípa àwọn màláíkà wípé wípé wọ́n rí àbòdì yìí o tí wọ́n pa aláṣẹ kọ́ máa sì jọ́sìn lọ́pọ̀lọpọ̀ kó sì kọ́ mi lú ọlọ́run kọ́ tẹríba fọlọ́run kọ́ forí balẹ̀ fọlọ́run kọ́ rúkú fọlọ́run kọ́ tẹra bọ́sẹ̀ ìsílọ́run ẹ̀rí. pẹ̀lú tọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ ọláròrò nínú àlámọ̀rí tó ti hádàrá pé bọ́lọ̀ rẹ̀ ó ti rí nìyẹn. àti ìbùkún tọ́lọ̀ ọba ti pè gbogbo fún àti àgbéga tọ́lọ̀ fẹ́ ṣe fún láyé àti lọ́rùn. èyí tó yẹ pé ọlọ́run bá fi agbára rẹ̀ tó tóbi á fi hẹ̀ nípa ẹ̀ pẹ̀lú yóò da ọmọ lára فقنتي لربك واسجدي واركعي مع الراكعين قول الله وقت وقت يا مريم يا مريم اقنتي لربك ìwọ mọ́ríyàmù tẹ̀lé ti ẹlẹ́dàá rẹ̀ wá sí tòdí kó ti sùjádà kó wá ká ìlú àbọ̀ ní ayò kọ́ wá tẹ́ kọ̀kọ̀rọ̀ pẹ̀lú àwọn tí tẹ́ kọ̀kọ̀rọ̀ sábà fẹ́ sọ nípa kòdóòtù kí wọ́n fi kòdóòtù alùpùpù ọ̀gbọ̀n tọ́à owó ni ìtẹ̀lé tọ́lọ̀ ìtẹ̀lé tí kúṣọ́ tó ní ìkọ́bídọ́ ọlọ́run bá dùn gẹ́gẹ́ bá lọ́wọ́ ṣe sọ́nù ayé àti ìṣẹ̀lẹ̀ làwọn máa fi samáwá àti wàhálà áwọ̀ kò lọ làwọn kọ́ọ̀dì tó. له ما في السماوات والأرض كل له قانتون. bí kò ṣe pé ń bẹ fún ọlọ́run ọba gbogbo ohun tí pẹ́ńsẹ́fẹ́ àtìlẹ̀ kó ló ń là fún kọ́ọ̀dì fún gbogbo ọlẹ́ni wọn ṣe kiri òun tí wọ́n tẹ̀lé bá fọlọ́ ọlọ́run sẹ́ wàá sọ fún òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti fi hẹ́ yẹ̀lí yá tilẹ̀ àbọ̀ ọ̀rí kiri wí àlábọ̀ rí ọ̀rọ̀ ìyá bọ́ríyàm àti bọ́ríyàm tó tún fẹ́ sàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ewu tí ó tún jáde lára mọ́ríyá òṣìṣẹ́ àyíṣá aleyhi salatu wa salam ọlọ́run wá ń sọ pé àlọ́ òun fi hàn dẹ́bì ọlọ́run ní dáríkà. dáríkà ní àǹbá يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون الله ذلك من أنباء الغيب wọ́n ìyẹn jẹ́ àwọn èrú tó pamọ́ sí. ìmísí àtọ̀dọ̀ ọlọ́run láti sẹ́mẹ̀ tí wà á dé bá ẹ̀rẹ́ ànábì lórí ẹ̀ ìyẹn ni pé nà fún sùhù àlẹ́yìnká àpìtà rẹ̀ pọ̀ ẹ má jẹ́ àgbàgbé gbogbo ẹnu nǹkan tí yóò fèrè lẹ̀ ló ti tọ́ lódodo pé anígbàgbọ́ sàlẹ́bì òun ni ká gbà lódodo nípa ìró tó ti wá ti pẹ́ tó bá kú wa àti ohun tí ó ṣẹlẹ̀ nínú òró àtijọ́ sáàtò pé wò jẹ́ sí ìfàǹdẹ̀bì sáyé sallallahu alaihi wa sallam òun lèrò bọ̀rìyàwó àbíyá bọ̀rìyàwó àti yíṣà gẹ́gẹ́ rẹ̀ àlejò ọ̀sálà ìró yẹn ti pẹ́. ọlọ́wọ́ wá ní gbogbo eléyẹ ọwà nínú. ọwà nínú àwọn ìró kọ̀ọ̀kọ̀ tí a fi rẹ̀ ìyẹn ni pé ìbísí àtisẹ́ bẹ́ẹ̀ yẹ tá ń pèsè fúnra kú sálẹ̀ ní ìhìn. ṣebí wà lẹ́dọ̀ òsì lọ́dọ̀ wọn nígbà tí wọ́n fi tu kálámù wọn gègé wọn tí wọ́n fi bàjẹ́ tí wọ́n jù sí odò tó wà ní orúkọ sọ́gbẹ́ ní Jordan pé ayé orí àkókò ló wá pé talẹ̀ tí ọ̀tọ̀ mọ́ rí àbù òsì lọ́dọ̀ wọn nígbà yẹn òsì lọ́dọ̀ wọn gbà wọ́n ṣe fàǹfà lórí pé ta lẹ́sẹ̀ ọ̀tọ̀ mọ́ríyàm òsì lọ́dọ̀ wọn gbà yẹ àwọn ọlọ́run là ń pè dọ̀yẹ fún ẹ̀ ìyẹn ni pé rẹ Muhammad sallallahu alayhi wa sallam òsì lọ́dọ̀ wọn òsì ń fún ọ nírò buhaya lẹ́tà agbọ́njàrọ̀ nǹkan tí èèyàn lè fojú rí júlífà ṣẹlẹ̀. O ń sọ bí ipò wà ń kalẹ̀ kódà bí yẹn wà ń kalẹ̀ lè má sọ tó yìí tí ó sojú ọmọ nìyẹn ó kó ti àgbàgbé wàá bọ̀ padà bẹ̀rẹ̀ láàrin báyìí ọ̀wá rí bẹ́ẹ̀ eléyìí jẹ́ ìròyìn àrídájú ni bí kò sí kọ́lọ́ ọba ló fi yẹ ẹ̀ ọ́ bí ẹni yìí kọ́ wà ń kalẹ̀ ọ̀gẹ́ ẹ̀. nígbà tí wọ́n fi ń bàjẹ́ nípa àmọ́rí àpẹtàlẹ́ ọ̀tọ̀ ẹ̀rí kí ló bá yẹn tó fi ṣèbí ní sọ ìwọ lọ́sọ wọ́n sojú kòkòrò àti lè gba ládá ìbùdó jẹ́rí ní sọ́dárí látọ̀dọ̀ ìtòrí bọ̀ ó lè tó ń bà kára jáde sí ha alẹ́ tó wá ẹgbẹ́ mọ̀rìyàmù jáde ìyẹn ìyá mọ́ríyàmù kó gbé jáde kó gbé sílùú kérépè ha aṣọ pélébé ó gbé lọ sọ́dọ̀ bàdélé káàdì lórí Harun tí ẹjọ́ mọ̀ Harun náà arákùnrin Musa ìgbàlógbé lọ wọ́n làwọn ẹni sáré níjọ́ yẹn àwọn ni wọ́n darí báyìí tó lè wà fún nísì gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń ṣàmójútó kàábà ọwọ́ aṣọ fún ọ yìí pé ọmọ tí mo ti fi ṣèlérí rí pé tọ́lọ́wù lè kẹ́rí ọmọ àṣẹ nígbà mo lóyún rẹ̀ ọmọ bíbí o èmi náà sì bàbọ̀ dájú wípé kò ní wọ ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀ṣì ibi wọn ti jọ́ ti gbà yẹn hail ẹtí ṣàlejò ṣùgbọ́n bí ọba jẹ̀lé wọ ṣọ́ọ̀ṣì obìnrin ti ṣàlejò bí ọba ní wọ ṣọ́ọ̀ṣì sọ̀tọ̀ ọbọ̀ yìí ni òní dàgbàdà sílé o torí mo ti ṣèlérí wípé tọ́lọ́hùn nìkan ni ó máa ṣe a kálukú náà àwọn èèyàn bá sọ pé a a sì ní ìfúnẹ̀tò ìbọn fi dẹ́ ọmọ ìlẹ́mọ́bù wa mà ní. nítorí pé ìbòrò ọdún jọ ni òun ni aṣáájú ti kírun fáwọn ẹni tó wà ní bẹ́tùlù mọ́kùnrin yẹ alùpàdùn àkọsọ níjọ́ yẹn gbogbo ọgbà àwọn ilé wọn bò wá ní ẹni tí darí ìjọ sí wá ní ọ̀kọ́lá zakariya zakariya bá sọ wípé ẹ darí ọmọ ìsọdọ̀ mi nítorí pé àbúrò ya rẹ̀ yàwó rere kọ́balẹ́ á nínú wọlé tó sí ọmọ ìlẹ̀wọ́n bò wá káwá gbé fún wọ́n nígbà yẹn ni wọ́n fi wá padà lọ gbajé wọ́n gbajé pé tàlẹ́ ọ̀sán ọmọ náà wọ́n ní wọ́n gbajé pẹ̀lú kálàmù wọ aláìhá alẹ́tí yẹ̀dùkú nàbì ha àtàwọ̀rọ̀ kálàmù tí wọ́n fi kọ́ àtàwọ̀rọ̀ kò ní wọ́n fi gbajé ẹ̀wọ̀n lápẹ̀rẹ̀ ẹ̀wọ̀n bá ti wà lù mọ́sálásí ẹnìkan bá lò fún fún èèyàn kan péré ní ọwọ́ bí wọn bá tó kù sí ramadan ó ti parí kíkọ́ wa lọ tó bá ti di seventeen àbí eighteen kódà fáàtì ń sọ̀rọ̀ ọjọ́ sọ fún wọn lọ ara rẹ̀ ẹ̀jẹ̀ máa sọ pé ìbẹ́yìn ti débẹ̀ rí lẹ́ẹ̀jọ́ dà á ẹjẹ́ àbọ̀ tó lọ ẹ̀sùn mi máa gbádùn àlàyé kí ó ní ọba ti fún yín dáadáa ni gbọ́n wá rí bẹ́ẹ̀ kí lọ́kùn yẹn á ti bóyá fífi ni wa forty nine akọ la yẹlo akọ síbẹ̀ ẹyẹ wóró kan akọ yẹn àbí náà akọ síbẹ̀ ọwọ́ ajá tó gbà wọ́n ṣe kálámù ẹni tí kálámù tiẹ̀ wá ṣe jáde òun náà ni anabi zakari yá òun lọ aleyhi sọlá tó sàlám wàhálà nàbí yìí náà òun lọ wà padà sọmọ nìyàwó wọ́n lé ekirimọ̀ wọ́n lé bọ́ọ̀rọ̀ tí orí lè yẹ àti sudai àti kọ̀tàdá àti rubayi ìfúnnu anas adẹ́tíyèsè kan wọ́n nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní wọnú ọ̀rọ̀ àrùnkọ òun ṣẹlẹ̀ bí wọ́n ti wọnú nahari al odò jordan wọ́n wọ bẹ́ẹ̀ lọ pàṣípàrọ̀ àwọn òbúrẹ́nìkà kọ́ wa kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ẹyọ kan bẹ́ẹ̀ kọ́ tó pọ̀ ló ń ga wọn ọkọ̀ síbi kálámù ẹ̀rí ibi ẹni tí kálámù tiẹ̀ bá dúró òun ni ọ̀sọ̀ wọ́n ju síbẹ̀ omi gbé gbogbo kálámù àrùkọ yòókù àfi ti kálámù ti Zakariya òun ló ní ògbé ìyẹn ló dúró ọ̀yìn kọ́ọ̀lù àwọn kẹ́tẹ̀ sọ wípé zahaba sọ́ọ̀dá wọ́n ti kó dàdí kó bẹ́ẹ̀ kálámù ti bọ́ sókè báyìí tó lè rí bí rárá wọ́n ní sọ̀rọ̀ sílẹ̀ máa wo zakari ìyá o aleyhi salatu salam káàdì kẹ̀kẹ́ rọ̀ tòun lọ dàgbà jù láàrin wọn wọ́n sẹ́yìn dà òun la sáájú wọ́n á lé bọ̀ òun ló dé bọ́ jù wáyé bọ́ bọ̀ òun yẹn bọ́ bù wọ́ wọ́n lè díjà òun tó là níbi lọ́wọ́ àtàgbà yìí sọlọ́wọ́ àtúnwọ́ yìí wasalamu alayhi maala sari lanbiya ẹni tó kún kẹ́lé yẹn bí sọmọ pé sára ẹni zakari yá alayhi salatu wa salam ẹni ẹni má gbàgbé wàá sọ fún wa lára pé kò bá àjà sí pé afẹ́fẹ́ ọmọ sí ìkẹ́gun ìyá gẹ́gẹ́ bí wọ́n rí àgùntàn bọ́sì kẹ́jú ìyá sálùsọ̀sálásálà yìí pé àlùkò ọ̀làtù bímọ́nsì láti lè ó gbè àbúrò ya ẹ̀gbọ́n ya ipò ya lọ́wọ́ bàbá wa lọ́mọ tá a fẹ́ fi sí kẹ̀kọ́ ìyá lẹ̀ ọlọ́run bá jẹ́ kúta wò lára tàbí ọba ní sọ́mọ asọ́fún alárẹ̀ ọmọlọ jẹ́ mùsùlùmí yóò di làákàyè yóò bàlágà yóò lẹ́sìn yóò jọmọ náà yóò lágbára àti àmójútó yóò sì ní àgbára lẹ̀ gbogbo àwọn kẹta lè wá lára bá sọ pé yẹ̀dí ọba ní sọ́gbọ́ òpè ọkọ̀ òsẹ́kù sára zakari ìyá ọlọ́run ọba wa fẹ́ sọ fún wa tẹ̀síìrù rẹ̀yàmọ̀ ṣèdíkọ̀ bíáyísá bọ́lọ́run ṣe tún fún mọ́ríàmù nírò òdòdó ìyẹn mọ́ríàmù olódòdó tọ́gbọ́n ọlọ́run ọba gbọ́ ibẹ̀ yóò padà sí àtẹ̀lẹ̀ àyíṣá aleyhi sọlá ọlọ́run lè rí قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها وجيها في الدنيا والآخرة ومن المحضرين. إلي جاي فولي kọlọ́wọ́ bá fún mọ́ríàmù nírò dùnú wípé yóò bí àtẹ̀lé àyíṣá aleyhi salatu wa salam ìfúnni nírò yìí ọwọ́ alátọ̀dá àwọn màláíkà fún mọ́ríàmù títí ọmọ ńlá kan tẹ̀ tí ó jáde lára rẹ̀ ìṣesí rẹ̀ ó kúrò mi òun ọlọ́wọ́ bá wà fún wa ní òun parẹ̀ mi nǹkan láti lò wọ́n láàdìgà. wọ́n nígbà tí àwọn màláíkà tí wọ́n sọ pé ìrẹ́ mọ̀ríyámù dádájọ́ ọlọ́run yorùbá ṣèrú bíi ìfún ẹni ro dòdò nìkẹ́lù ọ̀sẹ̀ pẹ̀lú gbólóhùn kẹtí ó ti ọ̀dọ́ ọlọ́run bá wá gbólóhùn yẹ àìsí wá láti ọbọ kan tó ti ń gbé bíbẹ ọbọ táwí bíbẹ rẹ yóò máa jẹ pẹ̀lú gbólóhùn tọ́tọ́ ọlọ́run wá ìtumọ̀ rẹ̀ ni pé. bíbẹ bíbẹ rẹ yóò máa jẹ pẹ̀lú gbólóhùn tọtọdọ lọ́wọ́ bá wa ìtumọ̀ rẹ̀ ní fọlọwọ ọmọ sọ fún un pé kó jẹ dọdọ kótó di pé yóò lóyún jẹ òwì kúrò bí ó ti wá jẹ ayé àtàkàlà ni pé kò sọ́ọ̀tì kan bìkẹ́lì wọn ti níná lọ́ọ̀nì ìyẹn ni pé anabi Yahya aleyhi salatu wa salam aligbàgbọ́ ti gbólóhùn nígbà tí àwọn màláyíkà tí wọ́n ń fún mọ̀rìyáwó nírọ̀ òdòdó pé rẹ mọ̀rìyáwó dájú ọlọ́run ó ń fún ẹ nírọ̀ òdòdó nípa gbólóhùn kan tí ó tọ̀dọ̀ rẹ̀ wá sí ti alẹ́bí ẹ̀yẹ́sà alẹ́bí sọ́wádùn ọ̀sálàm tó lè fi orúkọ rẹ̀ ó máa jẹ́ àlùmọ̀síhù àlùmọ̀síhù ẹ̀yẹ́sà ọmọ mọ̀rìyáwó ìsà ọmọ ìyá rẹ̀ torí kò ní bàbá àti ọlọ́run ló bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ṣòkòrò ṣe sọ ayé yẹ̀kú lòbọ̀ ṣòkòrò ìhádà fìdúríà gẹ́gẹ́ àtẹ̀bí àyíṣà agbájúmọ̀ pẹ̀lẹ́ léyìí láyé àwọn onígbàgbọ́ òdodo ọmọ ọmọ wọ́n tó ń pè àyíṣà sí ibù táwọn pè ní bẹ̀sáyà nítorí pé kárẹ̀ ìdáwọ̀ sáhà áhàdá káàdìdì àyíṣá tọ́ba fọwọ́ pa ẹnìkan lára ní nzàwélé àháàtì nínú àwọn ẹni tí wọ́n ní àléébù lára nínú nẹ́dà bàrí a ènìyàn gbádùn bí ẹsẹ̀ láì dára pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run. ọ̀rọ̀ tọ́lọ̀ wa sọ wípé àlùbọ̀síwò àyíṣá bọ̀dùbọ̀dìyàbọ̀ àyíṣá ọmọ bọ̀dìyàbọ̀ ìyẹn ni pé wọ́n lọ fi ìṣá tìyà ẹ̀ nítorí pé kò ní bàbá ọmọ ẹ̀fọ́ ẹni tí adébíyẹ ìsà owó ìsọmọ ìná gbólóhùn ọlọ́wọ́ ọba ló fi tẹ̀dá lára àyà ẹ̀ kìí sì ṣe bọ́lọ̀ lọ́fẹ̀ yá ẹ̀ káàdù wa sọ fún àtẹ̀dẹ̀ ìsà ọmọ ọlọ́wọ́ ọba ní pé ọlọ́run lọ́fẹ̀ yá rẹ̀ ló fi wá fi kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó làdẹ̀sì ẹ̀ńtọ́ bá jọ̀bọ̀ àgbèrè tí èsì tàdébí ọlọ́wọ́ ọba tó jẹ́ gbólóhùn ọlọ́wọ́ ọba ìyàn tẹ̀lé ẹ̀yìntà aleyhi sọláàtọ̀ sàlám ọmọ àgbèrè tó ṣe pé kò ní yìgì ọkọ̀ ẹ̀fẹ́ lóyún ni ọmọ ọ̀yá rẹ̀ lówó ní ọ̀jẹ̀ o wọn ọ̀gbọ́n lọ fi ti bàbá lórí pé ọ̀rẹ́ àlùwàládùn lè tọ́sí ọ̀làhẹ́rù àjọ ọmọ ọ̀tẹ́ni ẹni tó ṣe pàlàpàlà yẹn kọ́ àdìgbọ́bọ̀. irú èyí tó máa ń ṣẹlẹ̀ láwùjọ wa bẹ́ẹ̀ gbẹ́lẹ̀ kí alọ fẹ́yàwó yàwó lóyún ẹnìkan ló sì di ìyàwó jẹ́jẹ́ rẹ̀ tó wá lọ́ba fẹ́ lóyún. kámá jẹ ìdí kí wọ́n lọ́wọ́ ni kámá parọ́ kámá tèké àìrọ́ ìwọ́n ló ní ìmọ̀dọ̀ rẹ ló ti sí. nítorí pé àlùwàlá tó lè kẹ́rọ̀ọ̀ṣì yọ yà di kọ yẹ kọ gbọ́dọ̀ gbé fún ẹni ẹlẹni yẹ ṣùgbọ́n tó bá ti àwọn àlẹ abẹ ẹlẹ yẹn ìyẹn nìyẹn ni ìgbé ìtọ́jú ọmọ àlẹ ọmọ akẹyẹ sí ẹ ìyá rẹ láwọn àfihàn àti bàbá kẹsì tọ́bájọ́ ọmọ àlẹ. sọ nípa bẹ́ẹ̀ àyíṣà wọ́n lọ fi ti mọ́ríyàmù nítorí pé kò ní bàbá àyà ni gbólóhùn ọlọ́run ló fi dẹ̀dá wàjíhà ń fi tòrè àwọn àfẹ́rọ́. ومن المقربين بدأ بدعة النبي عيسى عليه الصلاة والسلام أو مريم وجيها في الدنيا في فتاك الله يرمي له وجاها أفتاك يوتني مكانا إيمو lọ́dọ̀ ọlọ́run ọba láyé pẹ̀lú wípé ìbísí àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ta tí ọba jófin ọlọ́run ìyẹn pàtàkì rí odikodi lọ́dọ̀ ọlọ́run láyé pẹ̀lú kọ́lọ́run ọba máa sọ tíra kalẹ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tọ́lọ́run ọba fi ta àgbẹ̀dẹ̀ àyínsá àlejò sọlá tó sàlá tó fi dá lọ́rẹ́ tọ́ba tó wá di níjọ́ gbígbé àlọ́kẹ́yà wẹ́wẹ́ yẹ̀sọ́ ẹ̀yìn lọ́ọ̀yì fi máa yàrá lọ́gọ́ fi hì òun lè tún máa sìnkẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ẹni tọ́lọ́ máa yọ̀ dá fún àwọn tọ́lọ́ bá yọ̀ dá fún kó fẹ́ gbà wọ́n lẹ́rù àtẹ́tẹ́ yìí tó sì fẹ́ wọ̀ ẹ̀rí wọ́n wá gba wọlé yàrá yókùbá lùmílẹ̀ oṣù àtàdé ẹ̀wádìí ìgbéléwọlé làásìrì pẹ̀lú àwọn àwọn ọmọ ọ̀yá rẹ̀ yókù táwọn ẹlẹ́jọ́ olùlà ázìlì wọ́n bá ní ká dákọ̀ olùlà ázìlì àwọn ètò ìsìnkú ìṣẹ̀ ńláńlá ọ̀sẹ̀lẹ̀ nípa wọn wọn ò sì pàṣẹ ọlọ́run ọ̀bà sí. alákọ̀ọ́kọ́ ni wọ́n tó máa yẹ pa fẹ́ tó bí wọ́n ti wà gẹ́gẹ́ alákọ̀ọ́kọ́ alẹ́bí lóhu aleyhi sọ́láàtù ẹnì kejì ní ẹnì kan ní adébí àyíṣà aleyhi salatu salam ẹnì kan arúgbó adébí wa muhammed sallallahu alayhi wa sallam àdó gbèsè olùlẹ̀ azmi òun náà máa ti ìkẹ́ ọlọ́run náà kọ́ bá bá gbogbo àwọn ẹlẹ́rìí ọlọ́run ọlọ́run tó wá múru wá fún wa nípa àtẹ̀bí àyíṣà aleyhi salatu wa salam pé kàlámù àyíṣà fìlbàhádì ọlọ́run ní ọ̀yọ̀ kálẹ́mọ̀ náà sáà. wọ́n ti fẹ́ rí àtẹ̀bí àyínsá alayhi salatu wa salam. ẹ̀rí nìkan tó àdínà wa nìyí o yọkẹ́ wa kagbọ́dọ̀ ní wọlé o ká má jẹun bọ́ o ẹ̀rí tẹ́lú ẹ̀rí pé Jésù padà bọ̀ ni. ìyá àtẹ̀bí àyínsá alayhi salatu wa salam ọlọ́run ni wọ́n yìí tẹ́lẹ̀ mo tẹ́ sàbí bẹ́ẹ̀. àtẹ̀bí àyínsá máa bá òye sọ̀rọ̀ lórí ìfẹ́. ìyẹn ti wáyé o wọ̀káhìlá àtúbáwò èèyàn sọ̀rọ̀ káhìlá ewu tó ń pè ní káhálù dídéde lábáwá ọgbọ̀n sáà ọdún ni àdébí ayé sáwọn sì pọ́nmọ́ àdọ́ta ọdún tó fi kú o kọ́lọ́ gbé lọ sókè ọbẹ̀ yìí pé kan. eléyìí tún jẹ́kẹ̀ lára àwọn ẹ̀rí tó ti gbọ́ àlùkò áàdì wá láì sì ní sọ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àhádìsì ọ̀rọ̀ àlùkò sálágún lálàáfíà nípàdé ní àyíṣá àlẹ́yìn sọ́láàdù ọ̀sálàmù ń padà bọ̀ wáyé ìdílé tọ́ba dé táwọn ṣe amọ̀lẹ́dẹ́dẹ́ mọ̀ amọ̀lẹ́dẹ́dẹ́ mọ̀ ìdárẹ́dẹ́ mọ̀ tọ́ba dé kò ní gbè wọ́n o yọ ọtakùn wọn ni o nínú àtakùn tí ó fún wọn náà ni pé èmi àti yá mi ṣé mo ní ẹ mú mi lọ́lọ́run mo ní kẹ́ mú wa lọ́lọ́run yọ pẹlẹdẹ yóò rún àgbélébú kò sí sakọlẹ mọ tọba ti dé ọgbà bàbá ìfikún sì fàjẹ kékeré sọlá ti sàlọ àtọlẹ rẹ yóò ti padà jáde ìdá rẹ kọkọ sí tọ́ba ti dẹ̀ sí lókè báyìí ìdájà lọ yọ ní bí òru ṣùgbọ́n bí ìdájà báyìí ẹ̀jẹ̀ ìdájà lọ kẹsẹ̀ lára ẹni ọlọ́run ti sàkọ́lé àdéhùn ẹ̀yẹ sà alẹ́ sọlá tó òye kálí mo sẹ́ẹ̀sà ábáwò yẹn sọ̀rọ̀ ìlúbáhádì lórí ìfẹ́ wọ̀kẹ́hìlá ọ̀rọ̀ owó ní ọba wọn sọ ìyẹn ní pé yẹn ìláyé láàyè á wọn lọ síbi sísìn ọlọ́wọ́ bá nìkan tí ò lórogún nígbà tó wà ní kékeré ìyẹn jẹ́ mọ̀ jíjà táwọn àáyà àbí ìyanu ni èèmọ ni wàhálà òhòlìyá ti ní nígbà tó bá tún di káhálù ọmọ ọgbọ̀n ọdún sí àádọ́ta ọdún ẹ̀rí yóò tún báwo yẹn sọ̀rọ̀ wọ́n ní muhammed bin ishaq látọ̀dọ̀ àbí fọ́yọ́rọ́ wọ́n òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣálá sọ́lá ìgbé wọ́n lè kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ lórí ìtẹ́ ilbahad ọ̀sẹ́ni tó sọ̀rọ̀ lórí ìtẹ́ àyàfi kéde o àyàfi ẹni mẹ́ta kò sí ẹni tó sọ̀rọ̀ lórí ìtẹ́ yẹn ni pété ní báàkì ẹni fẹ́ bèrè wáyé lórí ẹ̀ lára kẹ́rì bàjẹ́ àwọn ẹni mẹ́ta rè ẹni bá lóko sọláńsì làmọ́lẹ̀. àpèyà à ó sọ̀rọ̀ lórí ìfẹ́ àyàfi ẹni mẹ́ta aláwọ̀ kọ́ńtẹ́rẹ́ tó sọ̀rọ̀ lórí ìfẹ́ fẹ́yìntà wà bẹ́ẹ̀ wà ní ìsọlá tó sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì ti sọ̀bí yìí ọmọ kékeré kan ọmọ yìí jùrẹ́jì o zẹ̀dẹ́lì jùrẹ́jì ló wà a sọ̀rọ̀ ọmọ rẹ̀ lánàá àbá àtìlẹ́ ìjọsìn rẹ̀ pẹ̀lú gbó tíya rẹ̀ ké síbi ló ní ìṣèjọsìn lọ́wọ́ torí tíya rẹ̀ kọ́kùn dá lóhùn àbí ìjọsìn ọba ké síjọsìn ọdún ní pé ya rẹ̀ padà sọ̀rọ̀ òdì yọ ọlọ́run tó fi ṣe àgbákò lára àwọn obìnrin aṣẹ́wó ó sì rí bẹ́ẹ̀ àwọn àdébí aṣẹ́wó tí rẹ̀ máa fa àkọ́wò lọ́fẹ́ olórí tó fi bímọ wọ́n lù wọ́n jẹ́ níyà kọ́lọ́ nípa àfa sọ pé ẹ̀gbọ́n bọ̀ wá ọba kọ́ tẹ ọmọ nídòdò dábàá bẹ́ẹ̀ àwọn ní adarẹ̀jẹ̀ ni kì í adarẹ̀jẹ̀ ni ọmọ kékeré ọmọ orí ìsẹ́ni ọ ẹni tó tún sọ̀rọ̀ ó lọ́mọ kékeré ni òun ni wéyìí tó tún wá tún hadithi yẹn ọmọ tí yàrá ìgbé pọ̀ tọ́lá ẹni tó wọ́sọ yòròyòrò alájọ ah, ọmọ mi ó rí báyìí ah, ọmọ kẹ̀mí pọ̀ ọmọ tí wọ́n jẹ lọ́mọ yẹn ó bubú lọ ni ó ti gbẹ́rù tó bí ọmọ nìyẹn ọlọ́mọ àti ibi eléyìí o. wọ́n tún jẹ nìkan níyà ọba ní ọlọ́mọ bá jẹ kọ́mọ mi ó rí bí ẹni tó jẹ níyà ọmọ mi bá sọ wípé ọlọ́mọ kò ṣe bí ẹni tó jẹ níyà yìí tọ́lá ẹni tí wọ́n ló ṣe sì eléyìí ẹni ìbí ajẹnigbani yìí lọ́wọ́ sọ yòròyòrò tó ní ti rí bẹ́ẹ̀ èyí tẹ̀lé báàgì yẹn. ọlọ́run wá ròyìn àtẹ̀mí ẹ̀yìn sáré pé yóò tẹ́lẹ̀ mọ̀ dẹ́sà ìlmá hání. ebi abáwo yẹn sọ̀rọ̀ ìlmá hání lórí ìfẹ́ wọ́n káhìlá wọ́n mìíràn sọ̀ọ́ nípìn tọ́ba tún lè ká hálù ọgbọ̀n ọdún sáàdọ́ta ọdún á tún bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n mi náà sọ ọ́ lé pé ọmọ àwọn nínú àwọn ẹni rẹ àwọn ẹni dáadáa àwọn ẹni dáadáa ìyẹn ni wípé abọ́lù wù àwọn ẹni rẹ nìyẹn àbítẹ́ ni rẹ iṣẹ́ rẹ tí ó máa ṣe làwù ilé wọn sọ ìhó ìmọ̀ làlàáfíà wà á في ló sọ́ọ̀lì hó iṣẹ́ ni o tún wá dà àpẹẹrẹ nílé nìyẹn ẹni tí ọba jẹ́ nílé ẹgbẹ́dọ̀ rí lára ẹ̀ bẹ́ẹ̀ ìwú tí ó ti ánìmọ̀ nípa ẹ̀ á tún wá ṣe dáadáa kó níbí yìí. àlebìnrin sábà wà ló sọ́ọ̀lì hẹ́rẹ́ ẹni tí mọ̀ tó lálàáfíà ń bẹ fún ṣíṣẹ́ tó dá ń bẹ fún ọlọ́wọ́ bá tó wá ń sọ pé kọ́ra tó ń fi àlè ẹ̀kọ́ lọ́lẹ̀ wà lálẹ́ wà lábìyẹ́ bùsàkìrì bàṣà náà. ẹ̀rí dídá bẹ̀bí ẹ̀yíṣà aleyhi salatu wa salam bí gbọ́yìrì àti láì rí bàbá nígbà tó wá di pé bọ́ríyàm aleyhi salam tọgbọ́ ìró òdòdó tí àwọn màláíkà fún fèrò yìí tọ́dọ̀ ọlọ́run ọwọ́ abẹ́rẹ́ sí ní bá màláìka sọ̀rọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ a ah, pẹ́sọ́ ọ̀làdúró ń bì. wọ́n wá ní ọlọ́run ọmọ ẹlẹ́dà. ọ̀rẹ́ tó ti àná yàgòrò ní wàhálà wàhálà ìdájọ́. ẹlẹ́dà mi bọ́ọ̀lù ìdìrọ̀mọ̀ abara ni òsì fọwọ́ bà ní. bóòlù àti bóòlù ọmọ ti lè jáde ládàra ní. kò sì sí bèrè òun gbàgbé láti rọ́pò láyé mi. mi ìdí ìsàfẹ́wó ọlọ́run tiẹ̀ má sì mi láfẹ́wó. bọ́lá kù bá tún dá lọ́wọ́ wípé ọ̀rọ̀ yìí èsì yìí tún wá látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ kàdá lékè lọ́wọ́ yà lọ́kùnrin àyẹ̀ṣà. wọ́n ní bẹ́ẹ̀ ni bọ́lá ọlọ́run ṣe rí nìyẹn yàkúlùkù máa yẹ ṣáá a máa dá ohun tó bá wù ìyẹn ni pé ha kàdá amúròlọ́ọ̀hì àbí fọ́nrán ọlọ́run ṣe tóbi nìyẹn ọba tí ìkẹ́kẹ́ tó lè kọ́ lọ́wọ́ ọba lágara tí òsì tí ó ṣe ohun tó fẹ́ ṣe bọ́lọ́lọ́wọ́ ọba ńlá abọ́lé bí wàá fẹ́ yàkúlùkù máa yẹ ṣáá ìmọ̀ dá ohun bá fẹ́ ọ̀sọ́ pé yẹ fọ́ àlùbọ́ yẹ dáhù bí máa ń ṣe bó ṣe fẹ́ bó ṣe wà ń tó ìfẹ́ zakari ìyá ta kàtẹ́lẹ̀. síbí báyìí ọ̀sọ́ pé yà lóko yẹ ṣá ó máa ń dáhù tó bá fẹ́. mo fi jáde pé tó fẹ́ wíwì kú ibi pàṣẹlẹ̀ àyíṣá ìwé ìtùkù gbẹ́dẹ̀gbẹ́dẹ̀ bàbá rẹ̀ kọ́ bá rọ́ọ̀dẹ̀ ajá sọ́kọ́ lọ́wọ́ ọba ṣẹ̀dá àǹtẹ̀lẹ̀ àyíṣá ni aleyhi salatu wa salam alóhùn wa padà wá kẹ ọ̀rọ̀ yẹn nípa pẹ̀lú gbólóhùn rẹ̀ pé ìdá kọ́dọ̀ àwòrán. tọ́lọ̀ bàbá ti wá kádàrà àlàbọ̀rí kan pé bí ó ṣe rí nìyí. Lójú ọjà sọ fún mi pé kó jẹ bẹ́ẹ̀ fọyà kó o ti kẹyẹ nẹ́ẹ̀sì máa rí bẹ́ẹ̀ fa iná ìmọ̀lẹ̀ amúrù báyìí lè kà á fi wọ́n lórí. àṣẹ ọlọ́run ó wà láàrin káàfù àti lónìí. kálọ̀ máa sọ pé kó àyàkú sáré bẹ́ẹ̀ ẹ̀rí. ó yẹ kó sí ìtẹ́kẹ́ tó lè wọ́yì. báyìí yóò jádùn àkíbalà amúrù bíi lámúhìlà. nǹkan tó lọ́wọ́ fẹ́ yẹ nǹkan yẹn tẹ̀sí ọba rí bẹ́ẹ̀ kódà kò ní fẹ́ kò ní jì rárá. ẹgbẹ́ bá làwọn máa ń sọ nínú àyà mi pé wọ́n máa amúrò náà ẹ̀ tó kàlámù bá sọ́rùn. wọ́n máa náà. ọlọ́run wa ọ̀jẹ̀ lọ <laughs> wọ́n lè fáwọn èèyàn lọ́fọ̀ wọ́n lè ka ni kó tó kà á ẹ̀rẹ́ta kò wọ́n lè yẹ ìgbà kan ní òfin kà á tí ọba ti pè bẹ́ẹ̀ kiri bí wọ́n ní wọ́n dáhùn rẹ̀ ò ní dáhùn kẹ̀kẹ́rẹ́ atẹ́wọ̀ jẹ́ ìṣẹ̀ṣẹ̀ wa àtàwọn tuntun ẹ̀ ń bẹ̀rẹ̀ bá kí ẹ̀ pọ̀ kì í kí yẹn sẹ́jú kì í sì sẹ́jú táṣà o gbogbo tó o bá rí tó o bá rí sí ìṣẹ́jú àgbẹ̀ ọ̀pẹ débi pé kò ní wọ́n gbà tó ti padà ṣe ọwọ́ kẹta rí ipò ojú orin pé kí ni ìdẹ́ ti yájú lẹ̀ láti kà yìí. ìtumọ̀ rẹ̀ ni wípé tá a bá pàṣẹ ẹ̀ẹ̀kẹ́ soso ni bóyá bí ẹ jẹ́ bàbá mọ́jọ́ kan mọ́já ó lè wí láì ní ìgbà tó tó dáhùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ní ìkó alámọ̀rí wọ̀nyí ẹ̀ kẹ́lẹ̀ mi sábà ti nílẹ̀ ìjọba ìjà aláwọ̀ ẹ̀sìn ìlú asọ̀rọ̀ bí ìyẹn kẹ̀ sẹ́jú ni. ìkẹ́ ẹ máa rí bẹ́ẹ̀ kíákíá bí ìka sẹ́jú ọlọ́wọ́ bá wá fẹ́ fún wa nínú àwọn ìròyìn àgbẹ̀bí àyíṣà alayhi salatu wa salam. àti àwọn ọmọ ọ̀jìnzáàtù rẹ̀ àwọn àbíyádú ẹ̀ àti ìpèpè rẹ̀ ọlọ́run bá wà ń sọ fún wa pé ọyọ alẹ́mọ̀ hàn lè kì í dá bàbá àlẹ́fẹ̀ẹ́ kí wọ́n. ọlọ́run kúrò wá nípa kí. ìfúnni nírú dùnú táwọn màláìka tí wọ́n fún mọ́rí àwòyẹ kó pé pérépéré ẹni pé ti Zakari yá àlejò sọlá dùn sàlám tá a sọlá nì ọ̀rọ̀ méjì yóò bímọ yóò jáde bí méjì ṣùgbọ́n kí ìròyìn wa tó wá lè pé ẹ wá dúró kan ti fi ròyìn ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ àti ìrìn àlùfẹ́ rẹ̀ ayé sáyé o ìyá ọmọ ọkùnrin yá mọ̀ ọ́. Ẹ ọlọ́run bá máa fi síra kan àjẹrè àyíṣá èyí tó hàn pẹ̀lú kìtáàbù bíbà ìwúrọ̀ ẹ̀lẹ́ àlìkìtáàbátà yọmọ ọkọ wà ẹ̀kìmátà yóò ti tún ní ọgbọ́n bákan náà wọ́n tàwòrán. wọ́n tàwòrán tàwòrán bákan náà yóò túbọ̀ àtọ̀rọ̀ májẹ̀bú láéláé èyí tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fáńtẹ̀bì Musa ọmọ Imran alayhi salatu wa salam bákan náà yóò túbọ̀ Injil Bible eléyìí tó lọ́wọ́ sọ̀kalẹ̀ fún òun gẹ́gẹ́ alára Ìsá wa nìyí yahfadu hada wa hada ọha bàjẹ́bù láéláé ó tún wá bàjẹ́bù titun ìyẹn tí ra tiẹ̀ náà gbogbo ẹ̀ lọ papọ̀. ọlọ́run tó wá sọ pé wọ̀rọ̀ sóòlá. uh Thank you. ọlọ́ọ̀ni wọ̀ rọ̀súlá àtẹ̀bẹ̀yìn sátúmọ̀ àwọn ajẹ́ rọ̀súlá. yóò jẹ́ ìrẹsẹ́ kọ́lọ́wọ́ bá rẹ́ sí àwọn ọmọ Israel ìyẹn ni kọ́lọ́wọ́ máa ṣe àtẹ̀bẹ̀yìn sá ní òjíṣẹ́ bá àwọn ọmọ Israel. eléyìí a lè ṣàlàyé fún wa wípé ẹ̀ṣà kan tó nìyí bí mẹ́fà nẹ́bí wa tí ò sí fà nẹ́bí kankan. Ànẹ́bí wa sallallahu alaihi wa sallam kó ni wọ́n fún mi láwọn gẹ́gẹ́ tí wọ́n fáwọn ànẹ́bí tó ṣáájú mi ọ̀sán ọ̀bẹ́ bí bí ànẹ́bí kọ̀ọ̀kan wọ́n bá gbé dìde síjọ rẹ̀ ni ṣùgbọ́n mi ò bọ̀ọ́yìn sùn yìí lásìlẹ́sì á pàdà wọ́n gbé mi dìde sí gbogbo yẹ̀yẹ́yẹ́ tọ́lọ́wọ́ ti sọ́dún àwọn àyà ti bàbá arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ní àárín rẹ̀ ànábì tí kò ti kọ́ jẹ́ àánú ìkẹ́kù gbàgbá láyé. wọ́n sọ fún wa ayébáyé nìkan béèrè pé àlè fún gbọ́n síjú ànábì nìkan ni kìí sọ̀rọ̀ nìkan. gbogbo ẹni tí bẹ láyé táyọ̀ fi parí àlè fún gbọ́n ni àfihàn àlùsọ̀ tọ́lọ́hún ní ká débi sọ fún wa pé ilé rọ̀sùn lọ́ọ̀hìn ilé kò jẹ̀bi à. ìrẹsì ọlọ́wọ́ ọba ni mo jẹ́ fún yín lápapọ̀. ìjẹ́ mùsùlùmí ni ìjẹ́ kèfèrí ni wọ́n fẹ́ wọ́n gbà wọ́n òun lẹ̀ gbà ní àdébìlà débi wọn òun lọ jíjẹ́ wọn. aleyhi salatu wa sọ nípa bẹ́ẹ̀ ilé ìjẹ́ sàkẹ́ ti bẹ fàǹdẹ́bì wa tí ò sí fàǹdẹ́bì kankan tó ṣáájú ẹ̀ wọ̀rọ̀sọ́lá ilé abáde israel ọlọ́run wa ti àtẹ̀dẹ̀ àyínsá dé òjíṣẹ́ fáwọn ọmọ israel ọlọ́run wa sọ fún ọ wípé alẹ́ kọ́ni jẹ́ tó ìyẹn ni pé wá wí fún ọ wípé alẹ́ kọ́ni jẹ́ tó kò fi àyà tó bí rọ̀bì kú ọ. ẹ̀rí tí wàá sọ fún ọ pé sẹ́ wàá rí mi. àmì ọ̀rẹ́ ìṣòro ọ̀rọ̀ bí ara ìrọ̀ ti kún. bó ti wá fún yín ní àmì látọ̀dọ̀ ẹlẹ́dàá yìí àmì tẹ́lẹ̀ fi gbà pé rẹ̀ ń ṣe ọlọ́run tòótọ́ ni mo jẹ́ fún yín. àmì àtúntò mi náà fi ẹ̀rẹ́ ìdàgbé pẹ̀lú. mo wù ní wípé màá máa ṣe fún yín láti inú ẹ̀rọ kan ẹ̀fẹ̀fẹ̀ máa ṣe ohun tó máa dà gẹ́gẹ́ bí ẹyẹ fún yín bẹ́ẹ̀. máa wá ṣe mú sí i máa ṣẹ́nu sí i máa ṣe gbogbo ẹ̀ sí i máa wá fi atẹ́kùn sí i báyìí yóò sì di ẹyẹ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn nìyí pé bówó ti máa ṣe nìyẹn àdẹ̀bí sá ń ṣe bẹ́ẹ̀. yóò wọ ẹrọ pọ̀ á fi ṣe ìrísí ẹyẹ afadẹ́gùn ti kọ lójú níbi táwọn èèyàn wà báyìí yàtọ̀ sí sọlọ́ọ̀dì pupa yóò ti ẹ yóò sì fò nítorí àwọn èèyàn pẹ̀lú ọ̀sẹ̀ ọlọ́run ọba ọlọ́run tẹ́lẹ̀ ilé wọ̀ jíza àbíyánu ọlọ́run ọba òun lọ́rùn àtẹ̀bẹ̀ ẹ̀yìn tọ́lọ́dọ̀dọ̀. wà ọ̀bọ̀rẹ̀ ọ̀lẹ́ àṣìbá. nínú ohun tí màá tún máa ṣe òun ni pé àlẹ́ àṣìbára ẹni tí wọ́n fi ní olójú pápá àbí ká sọ wípé wà lẹ́ẹ̀dí ìwúládù àgbà wọn fi báyìí ọkọ lójú rè. ẹ̀rí tó o bá ti fọ ara lójú báyìí yóò rí bẹ́ẹ̀ wà. wà lẹ́ẹ̀dírọ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀dí ẹni tó jẹ́ ẹlẹ́tẹ̀ tó o bá fọ ara báyìí ẹ̀tẹ́ owó sàn ìlú dẹ́bi ọ̀pá lẹ́bi òjíṣẹ́ ọlọ́run bá wọn jẹ́ fún yín olùgbé òhìyè lùbọ́wọ́ sáré ẹ̀ńdẹ́ ńláyì ẹni tó ti kú ọ màá jí pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ ọba kó làwọn ìdarẹ́ tí wọ́n bẹ láyé lónìí tí wọ́n làwọn ń tẹ̀ láǹdẹ̀bì ẹ̀yìn sá tí wọ́n lọ bọ́ lẹ́yìn ẹ̀ làwọn làwọn wọn máa parọ́ pa wọn làjọ afọ́jú afọ́jú pẹ́ẹ́nu wọ̀ ẹbí wọ́n èdè ìgbà sáà lé ìbá e fọ́jú ni èsì sí ọ̀làjú rẹ̀ ọwọ́ ni wọ́n máa gbá fọ́jú wa. bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ bá sọ pé fìtílà yẹn nílẹ̀ oníjà rẹ̀ àwọn òṣùbí láì ní sílíkà fàtílà. àwọn sọ ọlọ́run ọba nírú fàtílà tí orí da ẹrí ara rẹ̀ yẹn orí di ara rẹ̀. alẹ́ mi yìí sọ òfin yẹn lẹ́wọ̀ òjò ẹ̀ tọ́lá àwọn èyí sàdébí ọlọ́run wọ́n wulẹ̀ ń pera wọn bẹ́ẹ̀ máa ń jí àwọn òkú pẹ̀lú ọ̀sẹ̀ ọlọ́wọ́ ọba ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùwọ̀ wọ́n ní ọlọ́wọ́ bá gbé òkú àǹdẹ́bì kọ̀ọ̀kan dìde nínú àwọn àǹdẹ́bì pẹ̀lú àmì ìyanu tó ṣe yí pé àmì ìyanu yẹn yóò ṣe déédé àwọn ẹni tí wọ́n bẹ lákòókò yẹn ní zamani yẹn. iwu tó pọ̀ jù láyé àdìgbò kẹrẹ́ ní àdẹ́bí musa alẹ́ sọlá sọ̀tàlá òun ní alùpàá yìí dàparadà lájújì sàhárọ́sì àti wípé àwọn ẹni tí wọ́n jó pin wọ́n bá bàrà láwùjọ ń bẹ̀. sàhárọ́sì ọlọ́run wá musa dìde alẹ́ a ah, ó gbojú èèyàn mọ́lẹ̀. pé òfin eléyìí kọ̀ sọ. wàhálì ara ti kó làtà hárì ó sì wá kó dáàbò bá gbogbo òfin náà tọ́lá òfin náà. ìkọ́dù lílé ìsìláàmì pọ̀sọ́ọ́rù bílẹ̀ làbíràrì. ìgbà tí àwọn ẹ̀ wá rí i pé èyí tàbí ẹ̀mí ìbúsámú wáyé ọ̀tọ̀ ni o ọ̀dọ̀ ẹni tó tóbi ló ti wá lọ́jà jẹ ní pa ah! wọ́n bá ju oṣù tẹ́lẹ̀ akárí nú àwọn èèyàn yẹn tó ń ti ẹni rẹ̀ ẹ wá wà débi yìí sálẹ sàlám táwọn sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ ọlọ́run gbà débi yìí sáàdìde ìzámọ́nìlẹ̀ àpẹ̀gbáì jáwọ́ tọ̀bíìmù dókítà lásìkò àwọn àtìgbà àwọn dókítọ̀sì àwọn tó o bá ń tọ́jú yẹn àsìkò gbà yẹn wọ́n gbé òun dìde. àwọn tí wọ́n ti mọ̀ nípa ìhàlẹ̀ àdámọ́. ìmọ̀lá àtẹ̀bílà lè áhàdì. adébíyí sáwá mú àwọn àrísàbí wa tó ikú kan sọ́dẹ̀ fẹ́ẹ́ di kẹ́rin láti dúró ẹ̀ wá. àyàfi kọ́ ya ajá sí wípé ìkúlọ́wọ́ yìí wá fàǹtẹ́ bí àyínsá alẹ́ sọ látọ̀ sàlám látọ̀dọ̀ ẹni tó gbófìlè lọ́wọ́ sí sọlọ́ sùhánì. ó ti rọ̀tò sọ́dà tọ́lá ìfọ̀rọ̀ yìí wá wí dókítà wo dókítà wo láwùjọ wá sí tó lágbára ká lọ sí ẹrọ kan sí ẹyẹ káwá ló kọ́ sọ́dọ̀ ẹyẹ tí ó kù dókítà nìdá á rí i pé òtún láwùjọ wa. àbí kiri o. àbí dókítà wo ló tọ̀ ṣẹ̀wọ́n ní tù yín dá ní síta yìí o ẹni tó bá jẹ́ afọ́jú tí wọ́n bí ti kò rí rẹ láti ọwọ́ ti bí àwọn ọ̀la ní ọ̀sẹ̀tò yìí. àbẹ́ni tó dẹ́sẹ̀ rẹ ọ̀yà. rọ̀yìn ìlà yọrí sẹ́nẹ̀ ọ̀dà àbí dókítà rẹ̀ dàrá òjò wá síbàyí. tó yẹ pé ẹni tí bẹ́ẹ̀ dùn sáré lọ́ba máa lọ gbogbo àwọn òkú àtijọ́. èmi kì í yọ bẹ́ẹ̀ bí bàbá mi lọ́sọ̀ bá ti di náìtì fún. ní ogún ọdún sẹ́yìn lọ́lọ́ dókítà wo dókítà rẹ títà tẹ́lẹ̀ èyí tá a ti rí nìyẹn àárín ìsọlá tó bẹ́ẹ̀ lẹ́yìn wa lọ́rọ̀ àjẹ́bí wa sallallahu alaihi wa sallam sọ̀sọ̀ háì wàlíbólà gáì ọlọ́run fún àjẹ́bí dìde lẹ́sà bọ́ọ̀lì àwọn ẹni tí wọ́n dálá hàn tí wọ́n bọ̀rọ̀ sọ. àti àwọn ẹni tó ti rí pé olùmọ̀ ni wọ́n ní pọ̀ orí pọ̀ orí pọ̀ pọ̀. ọlọ́run wá lékè síra wa bá wọn látọ̀dọ̀ ọlọ́run. pẹ̀lú pé pé ìyàtọ̀ àtijọ́ ọdún bá kó jọ báwo fẹ́ wúrú ẹ̀ wá. àbí wọ́n tẹ̀ láwọn fẹ́ mú wọn àlọ́ fatẹ́ẹ̀lì wa. àbí ká sọ wípé àṣírí súwárì àbí ẹ̀ wàá bá ti wí wọ́n láwọn fẹ́ mú tó àbí kẹrù rẹ̀ kó rẹ̀ láéláé. kódà ká pàṣẹ ó ṣe kiri o kí wọ́n rin apàṣẹ lọ́wọ́. wọ́n ní kò sí ohun tí eléyàn máa fi yé wa ju pé ọ̀rọ̀ ẹlẹ́dà kò lè ṣe déédéé ọ̀rọ̀ ẹ̀dá kẹ̀kẹ́ láéláé. mo fẹ́ pé yọ̀ọ́ padà máa kílẹ̀ àti wáyé pé gbogbo àwọn àjọṣe ọlọ́run yẹ́yẹ́ ọlọ́run pé wọ́n ti ṣe pẹ̀lú àbíyanu tó ṣe déédéé àkókò tí wọ́n wà. kò lásọ̀tọ̀ kọ̀ ọ́ kàlẹ́bí musa àwọn òpinnu ní pẹ́ńtà ọlọ́run wá pàdébí musa àlẹ́ ìsọ̀lá tó sọ́lá dípò pa sí déjò. mọ̀fá tó lè pín òkú odò lílá tó di pé àpáta ó odò téèyàn máa kọjá kọjá pé yẹn rí ẹ rí pé kò sófin ìdẹ tó tó bẹ adébíyí àyíṣà alẹ sọlá tó sàlám ní zabọọdì rẹ àwọn tí tọjú yẹn rí ìtọ́lọ́wọ́ agbẹ́fà sẹ́fẹ̀ ìsáwá kọ̀sọ́ ìgbà pé ẹni tí ò tẹ̀ rí bẹ́ẹ̀ àtẹ̀tọ́ dẹ́dẹ̀ ti kú yóò ti wọ pàmàmbárí ẹ̀ yóò tẹ̀ pẹ̀tẹ̀lẹ́yẹ yóò fẹ́ bìsí la ọba fásẹ́gbèsè báyìí yóò sì kú díẹ̀ kẹrin ẹ wá wo tàbí wa sallallahu alaihi wasallam lákòókò tiẹ̀ náà àwọn tó dá láwùjọ ọlọ́run wá gbé kuran fún alẹ́bí sallallahu alaihi wasallam ẹ pé kò sẹ́ni ọ̀dá aláwùjọ tó lè tẹ̀ gbìyànjú kọ́ bá rà sí kẹtẹ́ ọjọ́ rẹ̀ wá. nínú ìròyìn adẹ́bí adẹ́bí Ìsá alaihi salatu wassalam wọ́n ní wa ó dẹ̀ fi ọ̀gá omi máa dá kóló náà wọ́n máa dá àti pé màmá fún yín nìrọ̀. Ìwò tí ẹ bá jẹ ń sọ fún yín. Ìkàlá yìí ló jẹ. Ìrẹsì ló jẹ kó tó wá gbé báyìí. Òun jẹ lọ́dún dé. وما تدخرون في بيوتكم lóhun tẹ́ kó pamọ́ sílé ìfò yìí nínú rẹ̀ àwọn akẹ́yẹ láwọn ló gbọ̀ lọ́jọ́ bíi ìdálẹ́ ní àyíṣà àlẹ́ sọlá tó sọlá ẹ wá gbọ́ gbogbo oríṣi àwọn òjìṣà ẹ̀ ọlọ́run tẹ̀ tún pápọ̀ fàdébí sallallahu alaihi wasallam ẹ wà débi sallallahu alaihi wasallam ó mà sọ fún àwọn sàhábà jọ tẹ̀sẹ̀ ẹ béèrè oko tẹ bá fẹ́ béèrè lóbi mọ wà lónìí ẹsùn tẹ́ bìí ní àfikì dá ilé òwúrẹ̀ kálukú bá gbé lórí nígbà tó lórí ó béèrè wọn ní kí ló wù jẹ àníbi ní ìjọba yìí lọ jẹ nígbà yẹn ní kí ó wọn ní ta bàbá o àníbi ní lágbèjà báyìí ní bàbá rẹ bàbá rẹ òun bá pa kò lé àárín agbo ńlọ wádìí lọ́dọ̀ ìyá rẹ fi ẹgbọ bó lọ́rọ̀ bàbá ti jẹ bó lọ ti gbẹgbọ ọ̀dà lórí kan lóòótọ́ ẹni tá àjẹbí wíyẹ bàbá rẹ̀ tó tọ́. gbọ́ yẹn nìkan bá tún ṣe kàdà ó ní gbọ́dọ̀ owó àlébi nínú rẹ̀ lọ́wọ́ àti ẹ̀ gbogbo iṣẹ́ tó fi ṣe wọ́n dẹ́ àbí ṣe. à làbá ọgbà òrùn sọ pé ẹwọ́ ó ti tó. ìdíje ọlọ́run kọ́lá ṣe wájú àtúntẹ̀lẹ̀ ti ti kọ́ arẹpẹtẹ. à ó ti ṣàbáyé. jókòó àìkúlẹ̀ kíyàn o àtàyà ni wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wá padà ṣe kéde wọn ẹni tó fẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe kéde wọn forúkú kúlẹ̀ fẹ́ tó àbá èyí ti ọlọ́run èyí ò ti tó èyí náà ti fọ́ wa ń gbèsè àkùránì bẹ́ẹ̀ wájú wa kúnlẹ̀ lẹ́lẹ́ ti fi kọ́ wa yìí àwádìí ìmọ̀ kẹ̀kẹ́ wọn. ìkúlẹ̀ yẹn kó ṣe wá nìyẹn tọrẹ nìyẹn ó jókòó àtàyà tẹ́lẹ̀ gbogbo wa jókòó àtàyà níwájú àfàlàdé gbàtọ́ wa di fọ́rọ̀ fẹ́ lágbára ní ọ̀padà di wípé ẹni yẹn ti kí ló forí kúkúlẹ̀ kékeré tó fẹ́ sọ̀rọ̀ láàrin gbogbo àwọn tí wọ́n jókòó àtàyà kìí ṣe pé wọ́n kí àlùbẹ́bí pẹ̀lú kulẹ̀ agbọ́dọ̀ fi kulẹ̀ kẹ́nìkan o irú bọ́ńtọ̀ òsè lè pàtàkì tó ọgbà àjẹsẹ́ kọjá ṣe gbèjì bẹ́ẹ̀ lọ agbọ́dọ̀ fi nínú ìkulẹ̀ o àjẹkẹ́nìkan wa sọ fọ́ balùwẹ̀ ẹ bá tún torí kẹlẹ náà báyìí yóò tún wá máa mú àjọ báyìí yóò tún máa rẹ̀ haramu ni o kẹrì alùpùpù lásán wípé wọn ti máa forí kalẹ̀ alágbèrè ọ kàrà sábà fi àhàtò egungun méje ọtọ kàtíwájú ìdìbò àtẹ́lẹwọ́ orúkú méjèèjì àti àwọn ekereke ẹsẹ̀ wọn ni forí kalẹ̀ ó dùn pé a kò gbọ́dọ̀ wá fi sí ẹnikẹ́ni àti Allah àtàbárà tó o nípa bẹ́ẹ̀ ó ní bàbá fún yín nìrọ̀ yóò dẹ̀ jẹ. Iwu dẹ̀ jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí màá sọ fún iwu tọ́jú pamọ́ rẹ̀ tí ó jẹ lọ́la إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين nínú eléyẹ àrísàbí fẹ́ fún yín lórí pé òótọ́ ni ń sọ pẹ̀lú tí mo bú wá fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba èèkó tó ń tó mìíràn tẹ̀ bá nígbàgbọ́ sọ́lọ́run ọba.

máa ṣe lẹ́tọ̀ọ́ fún yín. ìyẹn ni pé màá gbà lódodo ìmọ̀ báyìí náà yá da ìyà bìlẹ̀ tàwùrọ̀ ewu tí wọ́n ti sọ kalẹ̀ ṣáájú di fàǹdẹ̀bì musa ti ṣe àtọ̀rọ̀ màá gbà gbọ́. ẹ ìfìrìlẹ̀ ọ̀yà. ولأحل لكم بعض الذي حرم عليكم ما دوا سيلي أفاك أفا كيودوا سيلي وفوي ما صاد تفوي تغطى yẹ̀sánẹ́sà owó náà níhì kátọ́ à wọ́n ní wọ́n ní ìtọ́ka yẹ ìtọ́ka pẹ́pẹ́ pípa nàbì Ìsá àlehi sọ́láàtì wọn sàlám ọ̀parẹ́ apákẹ́ òfin tó wà nínú àtàwùrọ̀ ìyẹn má jẹ́ wò láéláé gbà tí òun gbé báíbùlù dé ó ní kí wọ́n fi apákẹ́ àwọn òfin yẹn lẹ̀ ó tún wá kágàjá kúrò á ní lùbọ̀gá tọ́ ewu tí wọ́n dákọ̀ bù. nínú nǹkan tó ṣe yí pé wọ́n ṣe fàǹfà nínú ẹ̀ káàtà á nípa pé wọ́n ṣàtúnṣe ní. wọ́n ní bọ́lá wọn bá ti sọ nínú àyà ìgbé wọn ni ọba yé rẹ̀ lágùn bá lọ lẹ́bí dákítàlì kó rẹ̀ fi. wọ́n yóò lọ sí ìlànà ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kí lè tún ṣàlàyé fún yín apá kẹwàá tẹ̀ ń ṣe àríyànjiyàn lórí ẹ̀ ọlọ́run lọ́ba àgbàjọ pa rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wá sọ pé wọ́n jẹ́ tó bí àyà tí ń bí rọ́ọ̀bì kó. torí bẹ́ẹ̀ bọ́ wá fún yín ní kí ẹlẹ́dàá yín wá bọ́ wá fún yín. ìyẹn ni wípé ẹ̀rí ìtọ́ka kóòtọ́ ni o ti sọ pé torí bẹ́ẹ̀ báyọ̀ lọ́wọ́ ọba wà á sì ọ̀hún ẹ sì tẹ̀lé rè torí ayá. torí pé dájú ọlọ́run ọba rántí ẹlẹ́dàá mi ni òun lọ dá mi wọ́n rọ̀ bùkọ́ òun ti lẹ́lẹ́dàá yìí fa àbùdó ẹ sì ó ẹ máa fi jọ sí fún lọ́dọọdọ́. ìyẹn pé ìfi àtẹ̀yí bákẹ́lá ti jọ rí nípa fẹ́ràn ọlọ́run ni wa bákẹ́ la ti jọ rí nípa akọ́yẹ ká tẹ́lí bá fún bákẹ́ la ti jọ rí nípa ká kú sí fọlọ́wọ́ bá yẹ. هذا صراط مستقيم ilé ìlànà tó dúró dédé á máa tẹ̀síwájú ọ̀la ìṣà ọ̀la. وعليكم السلام ọbọ wo ẹ gbogbo àwọn eléyìí sọ̀rọ̀ kò jíjọ àwọn ọkà ẹwọn bíi owó koran tani ọgbà ọkiri ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn bí máa ń dìde pẹ̀lú ọ̀rọ̀ pé ẹ̀wọ̀n ọmọkẹ́ lọ́gbẹ̀rẹ́ sẹ́rífù jèló tó máa ń fi kọ́ ṣé ó ń sọ̀rọ̀ bíi kọ̀ǹpútà nígbà ìgbẹ́ wọn padà ṣe ìpínṣàpù yìí pé ó ní àlàkọ̀ pẹ̀lú ṣe sọ̀rọ̀ bó di gbogbo àwọn eléyẹn pàlàpàlà rè sọ́lá kan lẹ̀jọ̀ wà lórí ẹ̀ a máa rí ẹ nìjọ́ mú koran dání yóò kékeré jàn ìrànú ni ní òtúbọ̀ kankan wọ́n bá mú koran dání gbogbo yẹn lọ kọ́ koran nìkan ha ẹ̀ ti mọ́ túmọ̀ rẹ̀ ẹ máa lò sọ̀rọ̀ ọyá ìbéèrè ọlọ́dún wa. níbi tó sọ̀rọ̀ ìmọ̀ràn àwọn aláfàá bá wọn kó jẹ ẹ̀jẹ̀. náà màálé kò sàlàyé. wọ́n ní. ìdí tí wọ́n fi wáyé. a ìbéèrè lè ọmọ wa béèrè pẹ́kẹ́ dìde tí ọlọ́run fi ń bá lẹ́rìí kan fẹ́ dìde. bẹ́ẹ̀ ni ìbéèrè nìyà ọlọ́run bá lè gbé ọlọ́lọ́dá wa lówó rẹ̀ ọlọ́run dẹ́rọ̀ sùlámù bá ṣeré náà ọ̀gbìnrin lẹ́àlá yẹkùn náà lè dá sí xọ́jà tó lẹ́àlá yẹkùn náà lè dá sí alọ́lá yẹ xọ́jà tó bá dá rọ̀sùn. ní àwọn ọ̀rẹ́ ń sẹ́ mo bá ṣeré lé olùtùnú gíga ẹni ọba tèrè yóò rí rẹ gbà wọ́n mú tèrè lé olùkìlọ̀ gbígbà ẹni ọba tèbi yóò rí bi kó o fi bá jáde báyìí yọ wá lẹ́ni tí wọ́n fi takọ lọ́wọ́ ọba lẹ́ni ìgbà tọ́lọ́wọ́ tèrè àwọn ọ̀rẹ́ sẹ́. ọba rẹ̀ ti di tọ́lọ́wọ́ bá fi gbà wà lẹ́ni kọ̀ọ̀kẹ́ gbígbà ọlọ́run tèrè àwọn ọ̀rẹ́ sẹ́ ìtàdé wa sọ fún wọn gbọ́bọ́ làwọn bàbá mi wá sọ agbọmọgbà lọ́kọ́ tí ó jẹ̀ká àìrí òfin àìgbọ́kùnfin agbọmọgbà ní òkò tí ó jẹ̀ká. ọmọdé rẹ̀ kọ́ àlékún sálàdùn ọ̀sán. Ah. gbólóhùn lè pọ̀ kí àfa àṣẹ máa sọ pé mèrè òjíṣẹ́ tọ́lọ́run rẹ lásìkò yìí àbí mèrè òjíṣẹ́ ilé yìí ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. ṣùgbọ́n àwọn ìjáde ìdúlé wà òun lè sọ wá rí fọ́ọ̀mù ẹ̀sìn. èyí náà ṣe wípé rí fọ́ọ̀mù tó wá rí fọ́ọ̀mù ẹ̀sìn yẹn yóò ṣe tàjìdí dùn wípé àwọn máa ń dúró kírun ẹja máa fẹ̀gbẹ́ lélẹ̀ kí àbí ká jókòó lórí àga káwá sí láyé aláhà gbà ṣẹ́ṣẹ́ ojú ọ̀sẹ̀ ni ẹ̀. nítorí kó ti parẹ́ táwọn èèyàn dẹ̀ ti kà sí mọ́tò ẹ̀sìn abẹ́sí kẹ́sì á pe àwọn èèyàn pọ̀ yìí pé eléyìí wà ní ẹ̀sìn ẹ̀wù lè fi èdè o àwọn ẹ̀ ló ń pè ní àlùbùjẹ́sì ìyẹn wá nìyí ìtìfẹ́ nìyẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ máa máa tí wọ́n á fi lè gbá gàfíà ẹni yìí fi pọ̀ nínú àwọn kẹta apàdínú súnà nígbà ẹni yìí dé tó ti pé kẹyà yẹ ṣùgbọ́n kí ẹ wá wọ́n fi fọ́ọ̀dì èmi làdẹ́ sí i á ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀dá rárá sọkúsọ ó sì sàkọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ fún ilé káàdámù dẹ̀bi tì náà dẹ̀bi lọ pariwo gba wà dẹ̀bi ọlọ́run ọ̀yà ọ̀lẹ́kàtọ̀ ó sì wọ́n ní bẹ́ẹ̀

ẹ ọdọ àrùn láwùjọ wa ẹ gbé fúlẹẹsì kò sí àbí nọ. tọrọ yí pọ̀ láwùjọ wa adájọpẹ lọ àdéhùn kẹsọ ìbò jùrẹ́jì náà ẹni pé jùrẹ́jì sọ pé dábàá bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀tọ̀ ní dòdò ṣé gbùdùsẹ̀ bí rọ̀ṣùmọ̀kùnlọ̀ la. wọ́n ní ọsọ pé tán bàbá rẹ̀ ìyẹn ni pé ọlọ́ fi ọmọ àlè ọmọ àkẹyẹ fi ṣe o ó fi ti bàbá ẹ̀ yàtọ̀ bàbá rẹ̀ àtẹ̀wò yẹn náà lóun fi tọ̀ òun rẹ̀ ni bọ̀rọ̀bọ̀ ti bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí tó bá dojúrú bẹ́ẹ̀ níbi wọ́n bá dín lò fi ẹ̀sùn èyí tó súnmọ́ jù ní pé kọ̀ọ̀yà rẹ̀ ni wọ́n jẹ bọ̀rọ̀bọ̀ ti bẹ́ẹ̀ ni kọ̀ọ̀yà ni wọ́n oríṣi kan oríṣi kan bàbá ẹ orí náà àìsù àìsù bò àbí tàtù. làálì kílò kan tó tẹ̀lé lè fi sọ sọ́ọ̀nù wọ́n lè tọ́ bá fi sọ́wọ́ tọ́ bá fi sọ́wọ́ wọ́n lè dúdú ó dẹ̀ lè pupa ó lè gírè làálì nìyẹn nígbà tí ọkọ bá nífẹ̀ẹ́ torí wọn ní ìyàwó àyíká sọ wípé àwọn ilé torí bá lé àwọn ọ̀fẹ́rẹ̀ rẹ̀ wọ́n kì í sì parọ́ láàlì yẹn ni ọkùnrin lé lé obìnrin lé lé ọkùnrin tí ò lé láàlì pẹ̀lú condition wọ́n lé rúgbọ̀n rúgbọ̀n rẹ̀ wá ó lé lé láàlì gírìn àti pupa àti yẹ́lò òlílé dúdú fúnra báyìí yẹn ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n láàrin yẹn lè fi sọ̀sọ̀ yẹn lè fi sọ̀sọ̀ tó di èsì nígbà tí ọkọ bá dẹ̀ dégé lòun tó wáyé kó láìkì tí màá tó wá láìkì yóò fi lẹ̀ ẹ̀ka tó yẹ wọ́n dìde àti tó mímọ̀ nípa ẹ̀ dáadáa tó yìí mọ́ kí ni àwọn kan tó wà lábẹ́ ojú jẹ́ tàtú yẹ wọ́n máa ń torí ṣì nínú ẹ̀ ṣùtárì yẹn nígbà báyà èèyàn máa mú abẹ́rẹ́ èèyàn máa fi ṣẹlá rẹ̀ ní ṣùtà kékeré yẹn. ọ̀dúnlẹ̀ sọ àwọn ya ọ̀gà wọ́n lè ya ẹ̀tọ́ wá sí yẹn bá ti fi ní kẹrẹ sọ fún pẹ́ láìpẹ́ kò dẹ̀ fi ti afẹ́wó sàwáyó bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ kò ní fi ti afẹ́wó sàwáyó ẹgbẹ́ bèrè ní ajá ni máa tẹ ọwọ́ yẹn káàkiri báyìí. ìbùdá ó sì rẹ̀ ó fi fún sádùn bẹ̀rẹ̀ yá àtọ̀kùn kí ẹ má tẹ̀lé láti lè ti rẹ téèyàn e, tọ̀ lọ síbi kí lórí bí agbèrè ó lè bí ọwọ́ tí wọ́n ṣe tàtù sí yẹn lọkùnrin bí òrì lórí ẹ̀yọ́ tàtù àpáta lẹ́kọ̀ọ́ máa lé àwùjọ òun káàkiri. ẹlẹ́gbẹ̀ẹ́ náà wọlé kọ́ọ̀bù ẹ kọ́ da gílọ́ọ̀bù bò ó kọ́ bá ti délé kó sílẹ̀ fún ọkọ rẹ̀ kọ́ bá wò ṣùgbọ́n kọ́ máa gbọ́ káàkiri

ẹ̀mí yẹn fẹ́ jẹ ọbẹ̀ yìí ṣùgbọ́n ìgbẹ́ ti bẹ́lẹ́ ti rẹ̀ yìí kọ́. ẹnì kọ́kọ́ yẹn máa ní fúnbẹ́ẹ̀mù tẹ̀ àìgbé tani jẹ́ náà pọ̀ ibẹ̀ ibẹ̀ jẹ ta tí ọkọ̀ ọ̀dà jí ní jẹ́rẹ̀ ẹ̀dúrà bí lónìí wọ́n tún dọ̀tún la yóò wí. torí bẹ́ẹ̀ kí yẹn sọ́ra gba òkè yẹn kò já rárá ẹnìkan kọ́ la ọ̀yà ìbílẹ̀ fẹ́ gbẹ̀jẹ̀ tí a lọ fẹ́ kiri kẹ̀sì yàrá rẹ̀ gbogbo yẹn kò ṣe káwọ́ sọ akúyẹ́dì ò ní jẹ́ wàhálà bẹ́ẹ̀ pé pé ó lè tí kò lára tó bá padà yóò ṣá wa. aleykum salaam. Thank you. láì

mẹ́jọ kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kílé tó fi pè ní tàràwé torí pé wọn àṣe síbìrì ìyá ti báyìí arẹra ìyá ti kalẹ̀ lẹ́gbàá tí yẹn bá ti bí bẹ́ẹ̀ yóò jókòó tó yóò fi síbìrì dáadáa yóò fi tẹ̀wá jọ. kọ́lá ìgbọ́n Ahmed rahimahullah ta'ala wọ́n sọ bá bẹ́ẹ̀ tẹ̀lé wọ́n wù fáwọn kan ọwọ́ ni wọ́n máa fi àyà mẹ́wàá kẹ́rà kàkẹ́ wọ́n bá lọ sí ó ti kù jù bá ti lè wọ́n fún ọ. àwọn aláìsí kan ti nìyẹn. tẹ bá tún lójú àwọn ènìyàn wọ́n dájú pé wò káyà mẹ́wàá lórí ìjọ. tó rọ́wà ìyáni ewu tó wà nínú sọlá sara wé ìyẹn ò sí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kò ti dèrè tó tún kàrò ni. ìgbà tó bí ọba fẹ́ rọ ẹnìyẹn ni pé ó lè ṣe sọlá fún ìṣá ìpẹ̀lú ọ lópin ìgbà tó bá bàbọ̀ dájú pé tẹ̀gbọ́n oko ti wọlé ìyẹ aṣáfáfó aláìsàn pupa síbẹ̀ lójú ọ̀run tí kìdí ẹ̀ bá ti wọlé lè má wọn fi ṣá ìyókù fọyọ̀ ta rẹ̀. tọ̀rẹ́ ó wọ̀rùn gẹ tó dídì sọ pé kí àwọn yẹn máa dé sọlọ́ọ̀tà ara rẹ̀ èmi jàmá àwọn kí ọba wọn kì. àwọn náà sọ wípé ẹnì yóò tó bá sùn tọ́sẹ̀ lọ sí kiri ọ tọ́sẹ̀ lọ sí ó sì lóore ju ẹni tó ti lọ. àgbẹ̀ pé wọ́n àdìsí tí wọ́n lò òun ni àdìsí bẹ́ẹ̀ ọba tó pẹ̀lú lè mọ́mú rẹ̀ àtọ́ bí kírun pẹ̀lú ẹ̀ tí lè mọ́mú fi parí tó rò bó ti yé bẹ́ẹ̀ àwọn ọdẹ ti kàkọ́lẹ̀ fi gbogbo ọ̀rú rẹ̀ lóbi ṣe kéde o lóbi ṣe lẹ́fílà báwo pé òun ní yẹn lẹ́fílà báwo ẹni yẹn ti máa yẹ òní yẹn bẹ́ẹ̀ o ọba kú jẹ́ ìpàdé oní wákàtí kàbí wákàtí ti àbọ̀ tó ṣe wà wá gbogbo bí wákàtí tọ́pọ̀ yẹn wọ́n wá kàkọ́lẹ̀ pé kò ṣe lẹ́fílà lórí ẹ̀ bàbá àdìyẹ ti yẹ irúfẹ́ àdìyẹ ó lè má ti tara àwìn rẹ pẹ̀lú ọwọ́ lọ́wọ́ tara ara wà áyà lọ. tọ́ba tó wá rí pé àkókò ìyẹn ni pé tẹ́wọ́ kò sí wọlé sábà kò yẹ sí wọlé ó lè má ti ṣàyẹ̀ pẹ̀lú wọn. bóyá o sábà yẹ fẹ́ lò tó kan má ti pẹ̀lú wọn lọ́wọ́ àyà lọ. fún sọ́nà ọ̀sán lọ́wọ́ sáà ẹ̀rí ẹ̀tọ́. àwọn yẹn pọ̀ adẹ̀sí máa padà fún tó padà wa ṣùgbọ́n. ọsọ kékeré wà fún òun fẹ́ dùn náà bẹ́ẹ̀ dáa ní olùjẹ́ ìṣìlò wọ owó ẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lélẹ́ẹ̀rì o fọlá àwọn kékeré ti jakujaku tẹ́ ẹ máa ń gbọ́ ni kò ní máa ń kú bẹ́ẹ̀ bí àwọn èèyàn ìwíkúwì ní wí o ẹni tí ọba ti gbà fà báyọ̀ kó ń tọ́ mo ti pàtàkì tó yọ wọ́n náà ni o tí ọba ti jẹ́ mùsùlùmí tí ò sí lọ́wọ́ kò sí bó ti lè pàtàkì tó àwọn sọlá lọ́la àbẹ̀lẹ̀ fún àbọ̀ òun fẹ́ náà ọkùnrin kan lọ bá débi sọ́nù lọ pàdé ọ̀sẹ́lá wọ́n lè lò títí ọlọ́run mo lè bàbá mi wà àwọn sọ́nà ní bàbá mi pẹ̀lú rẹ torí kọ́ gbàgbọ́ lọ́wọ́ kò sí lọ́wọ́ báyà ṣe kó ẹni ẹni ọ bá kọjú dà débi pé bàbá sí náà ń kọ́ anábìrin bá èmi àti bàbá rẹ wà nù dẹ́ wá o ọyá tó wá gbà bí ìkú lónìí torí gbogbo ìgbà rẹ tọ́bí tí kọjá ní ìsàlẹ̀ ẹni tí òkèrò tó fi kú máa sọ wípé ẹ wọ náà o iṣẹ́ ẹni ìtàn gbà fún yẹn gbà tó ti lè fẹ́rẹ̀ lọ́wọ́. ọ̀rọ̀ ni ò fi hàn rárá kètù ti kíá ẹnìkan ló wà lọ́wọ́ bá tẹ́lẹ̀ sọ́nù lọ́wọ́ àṣàlà ó ní mo bàbá òun wa àdéhùn sọ́lá sọ pé bàbá rẹ̀ wà dúró ẹnì yẹn bá sọ bá tẹ́lẹ̀ pé bàbá ti rẹ̀ ń tọ́ àlẹ́ mi ni bàbá àti àti bàbá rẹ̀ wọ́n bẹ́ẹ̀ lulẹ̀ ṣé wàá tún ti kẹ́kọ̀ọ́ fọ́ gbogbo ìgbà yóò tó bá ti kọjá sísá rí ẹni tí ọba ti ti lọ́wọ́ tó fi jáde láyé iṣẹ́ tó gbà kú nìyẹn àwọn máa sọ pé ẹ wọ náà o ìpè tó bá gbogbo àwọn kókó sọ̀rọ̀ yẹn wọ́n sáré gba aládá yẹn ẹ wọ náà لشيخنا الألباني رحمه الله تعالى لأنه أحكام الجنائز وبدعها ni wọ́n ti sọ wípé inú súnẹ̀ táwọn àfin rẹ ti mẹ́nu bá ọ̀kẹ́ tó ẹ̀ nìyẹn pété a bá sọ̀rọ̀ ọ̀jẹ̀ dẹ́sà ọ̀yẹ ká mẹ́nu bá yẹn dẹ́ ibi kárẹ́ ti máa tọ́ ta bá ti dé sàárì ẹni tí ò sí lọ́wọ́ fún pé tó ẹ wọ̀ náà ọ̀rọ̀ àgbàlagbà lórí ẹ̀ ìgbé gbogbo ẹ̀rọ tó bá ti kọjá níbi sàárì káàkiri ẹni mọ́ṣẹ̀rì ọ̀sẹ̀ mọ́ tí ò sí lọ́wọ́ tó fi jáde láyé ọba ṣẹlẹ̀ omi náà ọ̀fun nírò pé ọ̀wọ̀ rẹ̀ ó ti padà kí àlẹ́ yọ̀ rẹ̀ rẹ̀. ẹni ọ̀sánfàní ìgbà tó wí èkìlì àrí wọ́n làwọn ni wọ́n lọ́pọ̀ tàbáyé yára lọ́rùn àtẹ̀wò àlòlélẹ̀ tàbárọ̀ àrẹ ìgbà òkìlì àgbẹ̀ àrà àlébò òkìlì kékeré gbogbo bàbá òun tàbárọ̀ àbí ọ̀pọ̀ pàbọ̀ tó tó lẹ̀ òwúlò kódà àwọn olùmọ́tò yẹjú àdó àtàkùn ìbọ̀ ẹ̀ mú sọ yìí pé ọlọ́wọ́ má dojú tìrì nípa bàbá mi wọ́n tó bá dijọ́ yẹn báyìí ọlọ́wọ́ pa ọ bàbá rẹ̀ dà kó tó di pé ó jìyà kò ní wojú rí rárá ìgbàdá rẹ̀ ìbọ̀ ìbùsù ti gbà rẹ̀ yóò jìyà ni o ìwọ́n kò ní wojú rí ní ìgbóhùn kí wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀tún ní bàbá mi ìdílé lẹ́yìn tó tán yóò ti ní jagunjagun wọn ní ẹni tí ọba ti tẹsí fún ọsán lókè tá a fẹ́ dà sí. wàhálà ìkùsùn tọ́lá ọ̀sán. tí ò kéwò a mùsùlùmí ní sáwẹ̀ tí ò kéwò kàkéfìrí ni nítorí pé kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àfẹrú májẹ̀kú déyẹn ti fi gbáwẹ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó wá ní kèfèrí lóòótọ́ kúkúrò ti bẹ lára rẹ̀ èdè bọ́yọ̀ ọ̀pọ̀ nínú mílà o káàsọ̀ fẹ́ di ẹgbẹ́ kọ́ máa kírun káwẹ̀ rẹ̀ omi lè gúrégé dáadáa ní pé mùsùlùmí gidi tó péré ọba akérò ọlọ́run ti ọ̀rọ̀ gbọ́dọ̀ wà lọ́wọ́ ọba àgbàrẹ̀ náà ni a tún máa bá sọ́kù kérò náà. aládàá ni òde gúrégé ìtọ́lé mùsùlùmí mùsùlùmí la lè pé nítorí pé kúfúrú rẹ̀ yẹ kúfúrú wa ti dàrú nípa ìkérò títàn ìdù bá ń bẹ lẹ́bi rẹ̀ sódì èsì kèétí ìjáde kó dúró ẹ̀sì yẹ́yẹ́ kèéfé rí nínú ọ̀nà ọ̀sùn mọ́ kèétí ìyọ́ kó dúró ẹ̀sì yẹ́yẹ́ láti ọkọ̀ máa gbà rẹ̀ a máa ti wá àti fún kọ́tẹ́kẹ́lé ọ kọ́kẹ́rù yẹn nítorí kó lè rí ẹ̀sìn àwẹ̀ rẹ̀ gbà ní ìpè pérépéré dáadáa. náà aleykum salaam. sáré tètè. Thank you táwọn yẹn bá ti bàbá àtẹ́mì tó wà ń sangbà ẹ̀ mùsùlùmí ni wọ́n wọ́n yẹn kẹfẹ́ irú ẹ̀ wọ́ra òdòdó àwọn fan èyí tó jẹ́ òkú Khadija radiyallahu ta'ala anha iye mi yìí ọgbọ ìtì ó dẹ̀ ti máa ń kọ báíbùlù lẹ̀ rárá pẹ̀lú ìdíyẹ bẹ́rù ẹ̀ ìjọba sọ àwọn òye wọn ti kàfà sẹ́ni tó wọn sàgbà yẹn nígbà tá sẹ́ni débi òsì gbọdọ̀ sẹ́ni kàtí olóhùn sẹ́ni kàtí gbogbo àwọn tí pàtẹ́ wọn ti tèrè fa lọ sí. ṣùgbọ́n àwọn tó ti wà nígbà táwọn sẹ́ni yẹn wà ká sẹ́ni wa tó dé ọrí ẹ̀sìn wọn wà tí wọ́n bá kú lánàá yẹn lọ́kùnkùn. wọ́n máa ń sọ ṣùgbọ́n gbọ̀n kan lè fi báàgì ẹ̀ lọ títí. láìpẹ́ sínú ọ̀rọ̀ táwọn afáwa máa ń wí wọ́n máa lọ wọ́ àpẹẹrẹ ọ̀làdùn ọ̀fù wa wípé kanú lànà tí wọ́n máa fi kírun yẹn ó jọ bẹ́ẹ̀ wípé èrò màmúmù ti pé wọ́n tó di pé tìlímọ́mù ti kiri ó pé ṣùgbọ́n kọ́lọ̀ yẹn ká fi lè kẹ́kọ̀ọ́ sí dáadáa báyà ká fún adéṣòro dọ̀là látara ọlọ́run ṣá. maaleykum salaam. farajto. nípa irun pípé bẹ́ẹ̀ ni ẹni ká pèrò fún yà mí wọ́n pè tàbá fẹ́ kí wọ́n gbé sí kọ́lọ́ jẹ́ lé ní sùúrù ẹni bá wò ní fa ní fa yẹn sọ ẹ dàpọ̀ àwọn àtàjà gbàlagbà wọ́n á ní ìyá